هو القادر دلالها وهو القادر دلالها جبار السماوات والأرض خلق السماوات والأرض ورفع السماوات بالعمل فأحمده رب الجبر ويعظمه رب الجبر وأثني عليه وعلمه ولا أحصي ثمن عليه بل سبحانه وتعالى ما أثنى على نفسه وأصلي وأسلم الذي رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وأبدا أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله وقد أمرنا ربنا سبحانه وتعالى بذلك في كتاب عزيز قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن الله سبحانه وتعالى بعث إلينا نبينا محمد صلى الله عليه وسلم وما ترك لنا بابا فيه خير لنا وخير لنا الدعيء إلا وخير لنا الأمة إلى الله عباد الله كيف عاد رسول الله صلى الله عليه وسلم يهود المدينة أخبر من بهذا في الأمة وفي هذا اليوم ستدور هذه الأمة على معاملة رسول الله صلى الله عليه وسلم مع الكفار إنما أراد رسول الله صلى الله عليه وسلم العمرة 但你 ẹ̀rọ sọ̀rọ̀ àbúrò àwọn ẹ̀rọ ìwà ẹ̀rọ múlò sọ̀sẹ̀lá ọba àwọn ọmọ tó lé òsì ó lè wà ẹ̀yẹ kúlẹ̀ rẹ̀ Muhammad múlò àmì kí lè wà wà àgbẹ̀yẹ wàlúwà jí tó sẹ́ àmì náà rẹ̀ wọ́n fi àbí tó náà nínú ìwà ìwà àwọn ọmọ ìwà àwọn sinmi àwọn aṣèwọ́ àwọn aṣèwọ́sẹ̀ àwọn ọ̀dọ́ ìwà àwọn ìwà kí ni ẹ ما يمكنه سقوط الأهواء بجد هذا قال قريش كل يا قريش يملكون يكتسبون وإنكم كنتم تعجبون على محمد وإن محمدا ما جاء لقتال وإنما جاء زرع تتبع أمر الله فإني أبو بكر لا تستطيع

wọ́jà pa wọn kó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ àkókò sí wọn àtàwọn ọ̀rẹ́ yóò sì bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́

ìyàtì ìyàtì náà kò wá fẹ́ mi wà báyìí akọ̀tà ní wúlò àyọ̀kọ́ náà akọ̀tà ní wúlò sà báyìí ó ní kásọ̀ òde lọ́sẹ̀ tó wà lẹ́sẹ̀ ibùdó òde lọ ibùdó àyọ̀kọ́ tó lọ́sẹ̀ òde lọ́sẹ̀ wà lọ́sẹ̀ náà nígbà òsèré wà káàkiri sí ilẹ̀ àbíṣ àwọn ọ̀nà kan bẹ̀ tó pèlè àbíṣ ẹni ní lọ́kà jí ilé ojúmọ́ ìnà àdá nígbà ọ̀wọ́pẹ̀ lè wọ́n láwọn yàtà àdàbọ̀ náà ń gbàdá ọ̀ sọ̀rọ̀ bá ọ̀ sọ̀rọ̀ ẹni tí wọ́n ti gbọ́dọ̀ kọ́ ìgbéra wọn àwọn àti wọn yẹ ìgbéra wọn ông chủ là tôi đang đi đầu thôi chính vì ta thấy thấy của để mình cho sự áp dụng cho chúng ta đang đi đầu với bắt đầu với đầu trong sự đó này nhưng mà đầu đó khi mà người người đầu rất là họ khi mà những gì đó là ông cái gì cũng quên qua sự đầu ông đâu cũng qua ông đâu cũng các bạn quen hay là quen rồi

ẹni tó bá dúró ọ̀gá rẹ̀ tó bá sọ wà nílé ìjọ wọn lórí kò sí ẹ̀rọ. sọ́wọ́n ní bọ́sẹ̀ yìí ní bá bẹ̀rẹ̀ sí ní dẹ́rù bá bó ṣe dẹ́rù bẹ̀sẹ̀ ó ní kí ló ṣùgbọ́n kí wọ́n lè bẹ́ẹ̀ fọ́ kí ló ń lọ sàkóso báyìí náà báyìí sì ní ìlú ẹgbẹ́ tó ń dìsí gbogbo àwọn ọ̀rọ̀ ilé tí wọ́n lọ́ọ́ kàfé pé yọ sáyà ọlọ́wọ́ sáyà ọ̀gá ìlọ́fà tó dé pé aláwọ̀ mùsíbà tíṣẹ̀ ìtọ́jú ọ̀gbọ̀n lórí omi tàbí alákòóso káwọn ọ̀gá tàbí. ẹsẹ̀ òkú náà wọ̀ n o ẹ̀ka ẹsẹ̀ ní twenty five y e a r o nínú òbí rẹ̀ kò g b u ́ d ọ ̀ àwọn ọ̀la k ọ u d à iye owó p a ṣ ẹ ọkùnrin a ọlọ́pàá tí ó pèsè ẹtì ní station ọ̀hún. bẹ́ẹ̀ ni mo rọ̀ ọ́ e y á náà lọ́wọ́ lọ́wọ́ n á e bọ́ọ̀ ṣùgbọ́n ayé àwọn ti bàjẹ́ b e ́ ọ ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ìgbìyànjú tó f u n mi tí e b o ̀ r ẹ ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ tí ń bẹ́ẹ̀ dàbí sọ sọ̀rọ̀ wá fún ọjọ́ sọ̀rọ̀ wá yìí ìjẹ́ ń pè ní ìta ọ̀pọ̀ lára sọ̀rọ̀ ojú ẹsẹ̀ tí lẹ́sẹ̀ ń lọ́sẹ̀ rẹ̀ lórí òkú bọ́ ọ̀sẹ̀ ní àlùkò mo wá ìta ìbéèrè tó wà ibùdó sẹ̀rẹ̀ òkúta dàpọ̀ fún mi lọ́wọ́ ọ̀rẹ́ lọ́wọ́

sọ̀rọ̀ wípé kí n ní sọ̀rọ̀ àwọn mo lọ́wọ́ ọ̀rọ̀ mo wá ṣe ra ìṣúná tó ti ẹ̀gbọ́n mi rẹ̀ ó sì gbà tó ti lérò pé ẹ̀mí omi yóò dá kí ló tẹ̀lé ọ̀dà tó ń bá ọ̀dà ó ní ẹ̀fún mílẹ̀ ṣé kí islam kọ́ ọ̀dà sá ṣé ó kọ́ islam sọ ní ìgbà ìlú àtẹ̀tẹ̀ sá kí islam kọ́ ẹ̀fún yẹn ẹ̀fọ́ mi lè pè é ọ̀gbà nípa ìrọ̀ mùsùlùmí wà pé pé kò sí tí ó ṣẹlẹ̀ sínú gbèsè ayé àfẹ́tàkùn ìdájọ́ lóòrùn ọ ìfún ní o ọfẹ́ pẹ̀sẹ̀ ní o kó kó pẹ̀sẹ̀ ẹlẹ́kùn tá a bá wọ̀ lónìí ìrìn mélòó nù wa lọ́jọ́ pé tí ẹ máa bí nù tọ́lọ́ máa bí fún ẹ pẹ̀sẹ̀ ìrìn wọn ti bẹ̀rẹ̀ bá nù ìgbẹ́

rẹ o yóò tó ẹ kakọ ẹ kọ a kó sẹ ẹ yóò wí wúlò lọ yóò wúlò lọ yà náà tó kó sẹ la àwọn ẹ ti fún ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ yẹn kò sí kò sí ìṣẹ̀lẹ̀ ọmọ náà mùsùlùmí ẹ ẹ kọ ẹ ẹ ẹ ibẹ ọmọ ọmọ ẹja kò yí sẹ fún ọmọ ọmọ ọmọ sẹ òun náà ní àlá mùsùlùmí wà á bẹ àríwá kí ti bá fún ọmọ ọmọ táà ní ọmọ ọmọ inú ilé ẹ yìí bá a ṣe ní bí òkú báyìí tí òkú báyìí yóò sì máa dáhùn èèyàn lọ́wọ́ àhá ìdájọ́ ló sọ pé ìsàkóso. òṣèlú ọ̀rọ̀ yìí tó lè wáyà tó wáyà ìdá sọ̀rọ̀ wáyà lọ. wọ́n wà á fi ṣe ìrìn àtọ̀ ẹgbẹ́ ìwọ̀sọ̀ ìjẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ tí ì musulmi alasẹlẹ ti ka ye tó bá tó bá tó bá yẹrẹ يا محمد أيسر أن تأتي بهذا شو سيتعقل قوة الجواب kí wọ́n bá àwọn ìwọ̀n àti ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ìgbẹ́ ti kò fún àwọn yìí wá kó wá àwọn àbúrò wọ̀ nígbà wọn bá wọn rẹ̀ lọ. ọ̀rọ̀ làkàjù wá sọ. sílẹ̀ ìdá wọ́n wà ní ẹgbẹ́ wáyé àlẹ́ bí tún lẹ́nu yẹn sí ààyè kọ̀ọ̀kan báyìí níbẹ̀ wọ́n. ibi ẹ̀ tẹ̀sí ní kìlọ̀ bọ́ọ̀ sí ìnáwó àbáyọ ní àdúgbò ìṣọ́ra yorùbá ń lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ ìrẹ̀lẹ̀ wọ́n pa wọ́n wà láyé wọn òfin náà wọ́n wá òfin wà ní òfin ní ọ̀pá tí wọ́n bí òfin wọn kó fàyàrà ayé àwọn sàṣà òmùwà òmùwà ìbàdí bíbá

tí wọ́n gbà fún ọbẹ̀ ẹ̀mí wọn ìyàtọ̀ sẹ́yìn wọn. wọ́n lọ bí ọ̀sẹ̀ lè fún ọmọ ọ̀sẹ̀ tí wọ́n fi wá ní ìwé wọn. Júdà wà á ní bọ̀sán kẹsàn-án wọ́n tẹ̀ka ní ìyàwó náà. Ìwọ ọjọ́ pípọ̀ lọ fẹ́ wọ́n àbẹ̀ rẹ̀ ìbáraẹ̀wò wọ́n àbẹ̀ rẹ̀ tá a ní ìwé tó ń bẹ rẹ̀ tó ti lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ mo kí ló bá ti ti ìdíláyà fọwọ́ pé ìrẹ̀ mẹ́ta láta. nínú àwọn èèyàn tó wípé àwọn ọ̀ràn tí àwọn nígbà ìyàwó náà wà wọ́n tó láti àwọn èèyàn náà sàlẹ̀ lọ́ra bẹ́ẹ̀ tẹ̀lé tí wọ́n máa ń lọ. nígbà wọ́n lè gbé tí wọ́n kò fẹ́ dà nígbà wọ́n á rí ìdè wípé wọ́n máa pàrọ̀ bí rẹ̀ wọ́n sẹ̀dí ìrẹ̀ sẹ́mi ẹ̀mí wọ́n ń lọ sí pàtó yìí lọ́wọ́ òkùnrin náà fọwọ́ ìwọ ìwọ kíra ìwọ ti gbé mọ́ lọ. yóò yẹ kó wọn wọn fẹ́ lè ṣùgbọ́n ìwọ ti kọjá lọ ní ti sẹ́yà ní ìwọ ju bẹ́ẹ̀. ìgbéra ti ṣe é lẹ̀ kó dà wọ́n ayé ìwà àti sáwọn aṣọ ìgbésẹ̀ káà. شهور الغلام تفعلوا قريش كل قريش والله لقد رأيت كسرى في ملكي وعيسى في ملكي والنجاشية في ملكي وما رأيت ملكا في قوم الأرض مثل محمد والله ما رأيت ملكي في الزمان أفارس في الزمان نجاشي لإثيوبيا في الزمان wàlọ́ máa ta wà fún àkókò wa kò ní yẹ kó kó mi sàkóra yìí ìdí náà fẹ́ dàrú wà fún àwọn ó ń yàrá yìí bá ń yàrá yìí àwọn ìwọ̀n kò tó ma dọ́ra wà á bí yẹn kan ní wọn. gbogbo tí wọ́n ti ní ara wọn ara wọn máa tún gbogbo lọ ẹni fún àwọn ọ̀dọ́ yìí lọ. wà á lọ bá sọ̀kọ̀ bùsọ̀ ọ̀pọ̀ ẹni bá tún ẹ̀rẹ́ bẹ́ẹ̀ gbà wọ́n kù. jọ̀ọ́ náà àwọn ọ̀dọ́

tó ọ̀rẹ́ ìdílé wa àti àfihàn tó ti wọ́pọ̀ àfihàn. wọ́n sá arákùnrin ní sọ́wọ́ àwọn àwọn yẹn kí ni dàda ọ̀rẹ́ ṣé òun yẹn náà sọ̀rọ̀ ọ̀rẹ́ sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ náà pé ibi tí yẹn ti sọ̀rọ̀ àbúrò sábà wọn àbúrò ọ̀dà wà ṣé ọ̀dà tí wọ́n wà lọ́wọ́ nígbà ọ̀fẹ́ ni fún wa wọ́n. àbúrò ọ̀fẹ́ lọ bí wọ́n lè fẹ́ fún mi láti máa bá tó ọ̀dà ọ̀dà rẹ̀ àbí mi sọ fún mi lọ́wọ́ wọ́n wà ṣé ọ̀dà ìdáná rẹ̀ náà àyè wá tó ṣe é wò sọ fún mi pé yọ́n bẹ̀rẹ̀ lè fún mi láti kó bẹ̀rẹ̀ kí wọ́n á lọ́wọ́ ìfọ̀dà ìdáná

náà kò sọ ẹgbẹ́ tó lọ àti àwọn ọ̀dà sọ eléyìí fẹ́ àná ẹgbẹ́ àwọn àkókò ẹgbẹ́ káwọn àwọn sọ ẹ wọn àtẹnudẹ pẹ̀lú sọ ẹ pẹ̀lú àwọn china wọn lọ sí yorùbá ìgbàgbọ́ àtàwọn yorùbá wọn ti sìn lọ àgbẹ̀wò àwọn ọ̀dọ́ ìyá àṣà òṣèré قد أراد الله الصلح حين بعث هذا الرجل ẹni tí ó wà ní ọgbọ́n ọmọ ẹ̀ lẹ́nu èyí dáadáa sí i òun náà wọ́n ń fẹ́ àlàáfíà àwọn èyí ti gbàlàfíà láàyò ẹ̀ kò fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣèlú òun lè lọ́wọ́ òní kí lọ́wọ́ sàkóso wọ́n fi lọ́wọ́ tó bá lọ dáa wọ́n bá tẹ́lẹ̀ kò ní ṣe lọ́wọ́ ní wa kò sì ń bẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀. túrẹ́tì ẹ̀

你给我，说话不好，说话不好，给我，我他的原因，他的 الذي صدق عليه محمد رسول الله قل إذا قال لو اعترفتك نبيا

يطبق ويقول ترجعون إلى المدينة عامل هذا 지금 동네가 없는 수가 없고 아마 그런 거지 대미야가 이기는 그가 방을 가지고 되게 뭐 뭔가 어요아 이거 뭔가 자, 지금 면 너무 ولا هذا الذي امر ربي ومن يموت لن يخالف امره ولن يبين ابدا لن يرون هي ميستني يا باسي الله مسلم كتير بس يا باسي تنين في بلاد Yo, lè wí ìlà ni tí wò tí wò tí wò di ọkọ rẹ̀ lẹ́yìn nínú alọ́sù alọ́pàá alápàá náà sọ fún wọn ẹni tí wọ́n padà bọ̀ tí wọ́n kọ̀ láti sí ọwọ́ àti ọ̀rọ̀ ẹbí tí wọ́n fún àbájá lọ́wọ́ bá wà lẹ́yìn nínú ọ̀pọ̀ ìdílé fúnà nínú ọ̀pọ̀ ìdílé fúnà ó sọ fún ìdílé fúnà ó sọ mo wọ̀ mẹ́rin sí ju àṣọ yìí wà àṣọ yìí wà àṣọ gbà wà ó 领导干部要讲政治，要不离开。为了推进“三改一拆”，必须把“三改一拆”作为当前一切工作的中心。 láàrin kẹfìrí tí òun fẹ́ bá tàbí láàrin ìrọ̀bìkì tí ó mà lórí ìtura lọ́wọ́ fún oúnjẹ tí ó máa fi àbùkù sọ̀rọ̀ láwùjọ sọ̀rọ̀ láti wá àkùsùn láwùjọ àdàbí wa ìlọ́lọ́kàn àdàbí wa ìyẹ̀yẹ̀ àdàbí ìlọ́sùn àdàbí lẹ́ni tí èrè fi ìyẹ̀wù sẹ̀sẹ̀ ń wúwa sọ̀rọ̀ láwùjọ bí ibi mẹ́ta lóyè àkútẹ́gbẹ́ àwọn àti bàbá rẹ̀ ibi mẹ́ta ẹ̀ تلك تلك ذلك الحمد لله الحمد لله الذي خلق الخلق عبادته وطاعته الحمد لله الذي رفع السماوات بالعلم وهو الباب الذي لا بد والباب الذي يبقى تعلمني وأجلمني وأمكنني وأعلمني وأقوم عليه وأعلم فلا أحصي فلا أعلم له سبحانه وتعالى صلى على رسول وأصلي إلى رسول فأدخل بالقراءة التعليم محمد صلى الله عليه وسلم صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مع هذا ثم أجمعين أوصيك ونفسي بتقوى الله قال أخبرنا ربنا الصحة لي وتعالى حبا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق ولا تموتن إلا الله المسلمون إلى الله هكذا دعا الله سبحانه وتعالى أنزل محمدا إلينا وأدى الأمانة بهذا وهذا وقال سبحانه حتى أخذنا رحمة بيضاء إلى الله أمر الله سبحانه وتعالى بالهجرة من مكة إلى المدينة ومع رسول الله صلى الله عليه وسلم ست سنوات بالمدينة ثم علم الله سبحانه وتعالى بما عرفه من أنه قريش إلى رسول الله صلى الله عليه وسلم رجلا يقال له هدين ابن رقاع فلما جاء رسول الله صلى الله عليه وسلم وسأله عما أقدمه مكة فأخبر ذلك أنه جاء من بني خزاعة وكانوا عند مشي رسول الله صلى الله عليه وسلم واتبعوا واتهموه ودبروه وخاطبوه بما كره والله بعد بعثت قريش رجلا يقال له مكرم ابن حفص ابن أخيرا هكذا ذهب إلى رسول الله صلى الله عليه وسلم لكنه إنما طلع فأخبر أصحابه بهذا الرفق يقال له يقال يقال له البرنس ابن القمة وفي رواية ابن زبان ولكن هذا الرجل عندما جاء إلى رسول الله صلى الله عليه وسلم قصص الأصحاب إن هذا الرجل كان من ذرية الملك قد جمعهم كما